السلام عليكم ورحمة الله وبركاته ọlọ́run tí ó tún fún wa ní gbàláyè láti tún lè pàdé láyè ní ìrọ̀lẹ́ tèmi àdá ọpẹ́ fún ọlọ́run ọba náà lẹ́yìn tí ó fi kádàrá kípàdé wọn wáyé kò sọgbọ́n tá a lè dá sí i a gba kámúrà ni a sì gba kíláàsì lórí ẹ̀ ṣùgbọ́n látara pé ó tún ṣe nírọ̀rùn fún wa oore kan ìyẹn náà lọ́tọ̀ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run a o ìka ìgẹ̀ kó mọ wá bá anabi sallallahu alayhi wa sallam anabi tí ọlọ́run rán sí wa láti lè wá sọ èyí tí a lè rìn lójú ọ̀nà báwo fi rí ìyọnu ọlọ́run yóò sì tún sí wá lójú kòkòrò lórí ká lè rìn yóò tún ṣàlàyé fún wa bákan náà èrò lèyàn lè ṣe téèyàn lè fi rí ìgbẹ́nu ọlọ́run yóò kù sí wa láyà níbi ká jìnà sí irú nǹkan bẹ́ẹ̀ ìka ìjọ kó máa bá ànábì náà kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ ó sì máa bá gbogbo àwọn tí wọ́n bá fi dáadáa tẹ̀lé ìlànà ànábì náà tó fi jọ́ gbogbo àlùkìyàmù. àwọn olùkọ́ wa ló bá wa san wọ́n ní ẹ̀san olóore àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wá ìdùnnú gbogbo gbà ọlọ́run dákun tó jáde ní sàǹbá wa ṣe fún wọn. bákan náà àwọn ìmáàmù wa ní àyè yìí olúwa dákun ní sàǹbá wa tọ́ wọn sọ́nà kó sì ní bá wa fi sọ́ọ̀ rẹ̀ sọ́ wọn. bẹ̀rẹ̀ ti yà rahman rahman bákan náà bí a ti tọrọ fún wọn látọrọ fún gbogbo àwọn tí à ń jẹ olùkọ́ àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà ibùkárí gbogbo alámòjútó kọ̀ọ̀kan àtàwọn tá à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láyé yìí náà kọ́lọ́n tó gbàdúrà gbogbo wa gbèrè àmàtí ya rahman rahmin. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú tíra al-Mulakhasul Fiqhi ti àwa wa Ibn Fawzan kí ọlọ́run kọ́ bá wa yọ sí bàbá. bí a ò bá gbàgbé àwọn abala tí a ti ń bá bọ̀ òun níbi tá a ti ń ṣàlàyé àwọn orígun ìrun fúnra wa lẹ́yìn ìgbà tá a ṣàlàyé ilé ìtàn abọ́ sí àwọn tó jẹ́ dáadáa gbà tá a gbọ́dọ̀ má ṣe náà nínú irun bákan náà abọ́ sí àwọn nǹkan tó jẹ́ súnánù sọ̀láàtì ọ̀rọ̀ súnánù sọ̀láàtì yìí òun la wá ń bá bọ̀ lẹ́yìn ìgbà tá a àwọn ìran tí táǹpẹ̀ ní súnà tó kún sí alẹ́ ìtí ọjẹ́ ọ̀rọ̀ sísọ àsìrí ìtọ́jẹ́ ìṣe a ó máa wá ṣàlàyé fúnra wa gẹ́gẹ́ bí bàbá ṣe sọ nínú àwọn àkíyèsí eléyìí tí àwọn èèyàn máa ń ṣe táwọn ó sì máa ṣàṣọgbáyà ṣàṣọgbọ́nú lórí wípé nínú súnà ní nǹkan náà wà léyìí tó sì jẹ́ sí pé àárí inú ẹ̀ àṣejù ni àárí inú àwọn òmí ń bẹ̀ àṣe ètò ni léyìí tó sì jẹ́ sí wípé al-Islam dīnu wasat lā yaqbalu al-ifrāṭ wa lā tafrīṭ islam ọba àṣejù bẹ́ẹ̀ sì ni kò sì gbà ṣe ètò ẹ̀sìn islam ẹ̀sìn wọ̀túnwọ̀sì ni láàyè ìbálò tẹ̀fùrí wàlà yòròhìn alìkùfùrọ̀ kò gba àṣe ètò bẹ́ẹ̀ náà ni òsì kí àṣejù náà ní báwo lè máa rọra. àkíyèsí léyìí tí ó máa jẹ́ àṣejù àbí àṣètò wọ́n ní wàhálì súnàní wàhálì súnàní ẹ̀rí àwọn súnàtà kàkán yìí láyé lísàmù ìtìyánu lè ábí sọ̀rọ̀ wọ́n ní gbogbo ilé ìta sọ yìí àpé dandan gbọ̀n ní bẹ́yẹn ṣàìmọ̀ wá lórí ìrìn báyìí nìbí ilé àṣùgbọ́n bí ká ṣe é àwòṣe àmìyá àbí kan nú ẹ̀ fàlàwù ziyáàdà ti àjò èyí ó máa ní àlékún ládàá ní gbogbo àwọn kata àtàlùkẹ́ yẹn tẹ báyìí tó nígbà wà tí wọ́n dápọ̀ wọn mọ́. wọ́n tàràkà ẹni tó wá fi gbogbo ẹlẹ́ tí ò ṣe àwọn á àbóṣe àwọn kan kò sí àwọn kan fàlà àròkè àlè kò sẹ́sẹ̀ fún òun fàlà àròjà àlẹ́ kò sí ẹ̀sẹ̀ fún ṣáànù sáàrì sùúrù yìí lè ṣe sí gbogbo àwọn súnà tá a sọ yìí ṣùgbọ́n ká mọ̀ yìí pé nígbà tá a lè gbóyìn bá ṣe nǹkan yóò ní ládàá téèyàn bá ṣe kò lẹ́sẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni wípé àwọn ládàá kan ó sì yóò sì pàdánù àwọn ládàá yóò ṣe kíni yóò pàdánù àwọn ládàá kan láti mọ mọ àwọn àpèjúwe wa lóríṣiríṣi. pé ogbó sẹ́fẹ́nìkà ká lu mọ́tò onímọ́tò ogbó fún mẹkáníìkì kan mẹkáníìkì yìí bọ́ ṣe gbogbo tó bẹ́ẹ̀ sí lára ẹ̀ tán bóyá lápèjú ìwé ẹ́ńjìnì ọwọ́ bọ̀ ṣe tán bó ti bọ̀ ṣe tán ó ṣe é dáadáa bó ti yẹ kó ṣe é gbogbo àwọn tó jẹ́ tó lọ́mà jẹ́ǹgbẹ́ náà ló ṣe kò sì gbowó ntí ò ṣe ń bẹ̀ ó sì gba owó iṣẹ́ rẹ̀ bó sì parí ẹ̀ ló kọ́ọ̀lù ẹ̀ pẹ̀tọ̀ mọ́tò ń ti parí ẹ̀ wá gbé o sì lọ́ọ́ gbé irú tó wá sẹ́hùn náà ó tún ṣe ń gbà míì dèdè owó tẹ́lẹ̀ tó ń yẹn gbà náà lòun náà gbà òun náà sì ṣe tọ́ ọkọ ṣe ń bẹ̀ ṣùgbọ́n gbà tó ń ṣe tán ó tún wọ gbogbo ọwọ́ mẹkáníkì gbogbo ọwọ́ mẹkáníkì tó wà lára ẹ̀wọ́ dọ̀tí ó tún wọ gbé lọ lé káwọ̀s ọ̀fọ̀ ọ̀fọ̀ tán ó tún gbé wá bá ọ lé dákun dèdè owó kan náà wọ́n gbà gbogbo ẹsẹ̀ kan náà wọ́n sì ṣe ń bẹ̀ dákun tó wá dìgbà míì ta ló rántí kọ́kọ́ pé kọ́ọ̀lù ẹ̀ wípé dákun mọ́tò mi níyọ̀nù tó bá tó níyọ̀nù gbà kọ̀ ẹ̀sẹ̀ nídìí ká ẹ̀sẹ̀ máa béèrè sí ilé ìwọ náà máa fèsì ẹ̀ láyé nínú ẹ̀mí rẹ̀ lórí pé ìka ó jọ ọ́ lójú kan lọ ìka pàtàkì yóò fi ìfẹsẹ̀ mi rẹ̀ kejì lọ torí pé o ti fi àwọn àlékún kan sí títí ẹ̀ tí ó jẹ́ kí o lè máa nífẹ̀ẹ́ àti máa lọ́dọ̀ tiẹ̀ ó ṣe mí náà nù. sọ yìí pé kò jàǹbá rẹ ṣé ló gbé fún náà ló ṣe àìbẹ̀ kọ́ ni ẹni ọba tomato fún náà ló sì tún ṣe lóòótọ́ gbogbo owó tó pa náà ló sì gbà kò jàǹbá rẹ ẹni kéjì òun náà jà mọ́sí tẹ́lẹ̀ pẹ́sẹ̀ lóòtọ́ ṣùgbọ́n òun tó ṣe kí ni èyí tó fi èlé kan sí tí ó tún fi ìfẹ́ sí ẹ̀mí rẹ̀ tí ó fi ìfẹ́ rẹ̀ sẹ́mi rẹ̀ eléyìí náà ó súnmọ́ra wọn ó ṣe déédéé pẹ̀lú pé àwọn nǹkan tó bá jẹ́ ọ̀ràn ẹ̀yàn tá a bá ti ṣe wọ́n èyí tó jẹ́ súnmọ́ ànábì tá a bá tún ṣe é sí ládàá wa ó kàn lékún náà ni bó tilẹ̀ jẹ́ pé tí wọ́n ń ṣe àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ òun ni àìmọ̀ bí ládà yẹn ṣe pọ̀ tó kèjé káwọn èèyàn kà fún tí wọ́n bá sọ fún yẹn wípé wọ́n fún yẹn ní fifty thousand ẹni ọba kọ́ jíde mọ́sáàsì. sọ̀láàtì fájìrì wá ń bì yìí mo rò pé ó yá jù láì fún mọ́tà àgọ́ mẹ́fà ayọ̀kọ́ kọ́ wá sọ pé ẹni ó bá ti kọ́kọ́ débì ní five thirty lọ́wọ́ gba fifty thousand ẹni ó bá débì níbi five forty five tí ó máa jẹ́ bí thirty thousand ẹni ó bá débì níbi five fifty five òun ò ní gbàgbé bíi five thousand lọ ṣùgbọ́n ní ọlọ́dẹ́bí yìí ní aago mẹ́fà déédéé kò ní gbà kankan ẹ ẹ tó ń tí àwọn èèyàn ń sáré mọ́sálásí yóò ní kódà lómi tí èsì mùsùlùmí gan-an yóò yá fìlà ah, pín fifty thousand bẹ́ẹ̀ yẹ bó ṣe kéré mọ̀ yẹn just fifty thousand tí ò plan kankan torí láyé fifty thousand ṣe é mọ̀ o fifty thousand lójú ojú ọlọ́jọ́ lójú fifty thousand wá pa mílíọ̀nù kọ̀ọ̀kan ọ̀rá kankan ó lè jọ̀wọ́ lójú kò tó nǹkan kan níta kò tó nǹkan bó ṣe wá rí nì náà ọ ojú ó kálukú ti sáré pé ó fẹ́ wá jìgbà ládàtà àríyìn ká sí àwọn súnà ó kọjá kódà ó kọjá káwọn táǹsì lọ́nà mílíọ̀nù ibi ká ṣe súnà ẹ̀yọ̀kan àmọ́ ìwà gẹ́gẹ́ bí àpèjúwe kí n ti jẹ́ súnà tó lè pàtàkì lẹ́nu àwọn èèyàn láti máa ṣe káwọn òbí wa máa wọ́n ti sọ̀rọ̀ yìí pé lẹ́yìn ọba ti ṣe kọ̀bàrúnjẹ́ lè bọ́ kọ̀bàrúnjẹ́ o àmọ́ láàlá tí ó sọnù mọ́ ni lọ́wọ́ yóò pọ̀. wàmí náà wùnà bàbá ní níbí lánàá mubari randima yẹ fàálù báàbù ṣàbáàbì yẹ wọ́n là ní. tá a lè pè ní ntọ́ dáa apá kan táwọn ọ̀dọ́ máa ń ṣe léyìn mínà tàṣàbù nínú ìkọjá àlà àṣejù fi amúlù súnà ní fi sọlá níbi tó jẹ máa ọ̀rọ̀ àwọn súnà níbi irun àtàwọn bá àdàbí àdà ìlànà sẹ́yìn kódà eléyìí ó mú wọn lọ sí wípé ká máa ṣàlékún bí tẹ̀tẹ̀bíkì á níbi ìmọ̀ practice àwọn nǹkan yìí sí máa ṣe àwọn nǹkan wọ̀nyí gbèsè ọ̀tẹ̀ ń gọrí ibà ní ṣíṣe ìka tó yẹ pé méèrí ni wọ́n máa jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ṣe ń tà níbi ìdá a máa ṣe náà lélẹ́yìí tó ń ṣe yìí gọrí ibà ẹ̀rí àjèjì wọ́n jẹ́ àjèjì wọ́n jẹ́ nígbà táwọn èèyàn bá ń ṣe torí méèrí ni wọ́n máa jẹ́ lọ́dọ̀ wọn. ọ̀kan nínú wa kọ́tẹ orí rẹ̀ kodò fèlèkìyà nígbà tí ọba náà ró ìlàkọ̀rí ibẹ̀ rásáwú fèlèkìyà rẹ̀ báyìí tí ìjọ gbòòrò rẹ̀ sókè ìlàkọ̀rí mímínà òkúlẹ̀ tẹ́ pé títẹ orí rẹ̀ sókè yìí nígbà tí ọba wà lórí ìnàró yóò súnmọ́ ká pé nígbà tí ẹ ti rù orí ìnàró lọ́wọ́ àwọn náà ló mú jáde ní yìí ẹnì kan tá a bá wà lórí ìnàró ká máa ṣe kẹ́ni á máa wò lùtà ó forí gan tẹlifí ò ti tún wá lágbára débi pé ẹ rò kó ti rùkú mi nígbà tó bá wà lórí ìnàró àwọn àlékún ilé tí o sì ń bẹ̀ tá a kà sí àwọn àṣejù nìyẹn wọ́n lè má lè rí dáhùn sọ yà wá sí rí bí wọ́n bá sì rí ìwọ náà máa jẹ́ ẹni tí ó máa mà pé tí wọ́n sọ yóò dúró ni tọ́ba sì rí màá sọ padà rí la sọ pé àlẹ́kábárú imma an yakuna fa'idata al-khabar wa imma an yakuna madha lazimata al-fa'ida tọ́ba ti rí lazimata al-fa'ida ni tọ́ba sì rí ọmọ ìjẹba ayélujára khabaru gbọ́dọ̀. súnmọ́ kápẹ́ yẹn ti rùkú wọ́yẹ́ jùmọ̀ wọn yàdé yìí àlá fúgbọ́rọ̀ tó náà rí i bádàlá ní ìwádìí ìmọ̀ àlá sọ́dìrì yóò wá gbé ọwọ́ ẹ̀ síbi ihò ẹ̀gbẹ́ ọ̀run bí yòóyìn pè náà rí yóò wá gbé ọwọ́ ẹ̀ síbi ihò ọrùn níbi òkè ara báyìí ọwọ́ rẹ̀ méjèèjì lọ́wọ́ apapọ̀ mẹ́ báyìí ọ̀yẹ́ kẹ́ ẹ ti rí ihò náà rí ẹ̀yẹ kọ̀ọ̀kan ti rí ihò rí bẹ́ẹ̀ ló bí òṣù ṣe ni lórí irun táwọn abẹ́rẹ́ lọ́wọ́ wọn àwọn náà ní ẹ̀rí táwọn mú wa ni pé táwọn bá ká ọwọ́ lé ń bì wọ́n lẹ́mí àwọn máa ń balẹ̀ lórí wípé ẹ̀mí àwọn òbí máa ń ro nǹkan mi torí pé àwọn rí wípé ibẹ̀ ó máa ń de ẹ̀mí mọ́lẹ̀ lọ́dọ̀ àwọn ṣùgbọ́n àfa ni eléyìí o hada mina tashatut laysa lahu fi shay'in fil islam wọ́n ní gbọ́dọ̀ láyé yíwá nìyí náà léyìí tó ṣe wípé wọ́n fi pààrọ̀ ibi tó yẹ ká gbé sí níbo ni àlàáfọ́dìrì yìí ibi gbáyà báyìí tó yẹ ká gbé sí báyìí. àwọn tààtà súnrọ́tì yìí àbí níbi ìsàlẹ̀ ìdodo oríta sàlàyé ń jóni pé àwọn àlàyé táwọn afá ṣe níbi ọ̀rọ̀ súrọ̀ hmm? láàrin igbáyà síbi ìdodo báyìí àwọn kan tún pé ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ nìyẹn bó tilẹ̀ bá àwọn sàlàyé pé níbi abẹ́ ìdodo wálẹ̀ báyìí wọ́n ló ń kọ́ ṣùgbọ́n èyí tí a ó gbọ́yé ní ọ̀rọ̀ yẹn o ni pé lábẹ́ ìdodo wá sínú ìsàlẹ̀ kùbá ìpé òun ní òbẹ̀yìn ọ̀jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí ò ní mú wa tó ní kó wa sí dààmú òní ká ṣe pé o ká gbé lórí gbáyà eléyìí sì ti láfún lọ́dọ̀ àwọn àfa. kàmọ́ ó rántí ní àsúnà gẹ́gẹ́ bí súnà ti mú wa bákan náà wà tó ń fi ṣáà ìkọjá àlà wọn náà tún bẹ́ẹ̀ níbi ká máa wá nta ìdí gàgà wàrà wàrà tàbí kí n sùtúrọ̀ àtà obì tó rí pé ni pé ẹnà bá dà ọmọ yẹtùrú kòlìkìyàmà fi sọ́fù ẹlòmíì yóò fi kó dúró níbi sáárá ńlẹ̀ bí àdá yìí náà fìlà nígbà tó bá fẹ́ mú náà fìlà wá wẹ̀ẹ́dí àmì ìlànà dání àhàn yóò lọ sáàyè míì yọ̀bọ̀ ààbò fún yìí anisitọ́ra tí ó máa fi wá kí ni kàkà tó lè fi jíjà kákàkiri. lóòótọ́ eléyìí tí a bá sọ yìí kò túmọ̀ sí wípé tọ́wọ́ bẹ́ẹ̀ kí n lè tọ́ kú ọ̀nà ọ̀nà kọ orí sutura ilé ẹ̀kọ́ kú mẹ́ àbí kó kú ọ̀nà ọ̀nà wà ṣùgbọ́n àṣejù tó wà ń bẹ̀ ni ọ̀bá ń tẹ̀ láti fún wa. ń bá ní ìrùn tí ọba ní sùkúrù ọ̀gá lórí ilé sọ wípé kò ní ìrùn ara àwọn oníjà sọ̀rọ̀ o pé èèyàn gbọ́dọ̀ kí n láì ní sùkúrù ọ̀kọ́ àtàwọn ọkọ̀ àmẹ́rù wa lórí àwọn nǹkan wọ̀nyí bàbá rí gẹ́gẹ́ bí pé ní àṣejù ti wọ̀ ọ́ wàkàdà mọ́tò áàdì ìbáṣà ò ìlà àmàmì ìlà náà ni nínà tẹ́lómi ọ̀nà orí ẹ̀ síwájú wàrìdì lẹ́yìn ìlà alifi ìlú sùdù ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó sì wà lẹ́yìn nígbà tó wà lórí kalẹ̀. ata yóò ṣe bẹ́ẹ̀ títí yusufu kalipaus yóò fẹ́ súnmọ́ gẹ́gẹ́ bí kíní ọfà kíní ọfà tí wọ́n máa ká báyìí bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ rẹ̀ àwọn kọ̀rí bá ní mínà lè mú bàbà àbí kápẹ́ yóò súnmọ́ ẹ̀jẹ̀ táǹpẹ́ ní mú bàbà. bẹ́ẹ̀ náà tún ni kí wọ́n sàlàyé máa kálukú mi. lẹ́yìn bá lóun forí kalẹ̀ yóò súnmọ́ kápẹ́ lómi bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ ẹ máa kíyèsí bẹ́ẹ̀ ni bá lóun forí kalẹ̀ báyìí yọ́ọ́ mà débi wípé ẹ̀rù kọ́ bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ eléyìí tí wọ́n ń sọ nìyẹn àti dúdú wọ́. lóòótọ́ a ní foríkalẹ̀ ní foríkalẹ̀ kákákò àwọn bá ti foríkalẹ̀ òun náà kò gbọ́dọ̀ tó wá níwà bígbà tá a fẹ́ dọ̀bálẹ̀ tẹ bá yẹ sí ẹ̀rí pẹ́ màá rélé náà lọ́pọ̀lọpọ̀ àwọn àyè ìdúró ní tẹ́lẹ̀ báńkì wọ́n yẹ ká mọ̀ pé àwọn eléyìí ara àwọn àṣejù ti ń bẹ́ńbẹ́ nìyẹn náà tún ni wàkàtà fọ́jú áàdì ìrìnjìlẹ̀ fi áàdì kìíyà. bẹ́ẹ̀ náà ni yíya pa tí ẹlòmíràn yà pa níbi ẹsẹ̀ rẹ̀ fi áàdì kìíyà nígbà tó bá wà lórí ìnàró. àtà yìí kọ ààrẹ máa ń bìjà nìyí yóò lágbára dé ní pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò mọ̀ fara ní. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n wà fún òwò sì wà pé kọ́ sá yà ta kó fi yà kátàkátà lórí rẹ̀. wọ́n ní ṣìfà tọ́ngọ̀rìbà bàbá ní àwọn eléyìí àwọn àròyìn méèlì nìkan ni o àwọn kẹ́ni o àwọn ìròyìn méèlì nìkan lè léyìí lọ́tọ̀. Bùbámà tó àdìdí ẹni ilẹ̀ àlùkòlù àlùmọ̀mùkù. Eléyìí ó padà sọ́ di àṣejù eléyìí tó kàbùkù bá wọn níbi wọn níta àwọn sàlàyé fún wa ń bí òun kó kálukú wa báwa náà kíyè sí ní àwọn nǹkan kọ̀ọ̀kan tí máa ń ṣẹlẹ̀ ní àwọn ìtàn mẹ́nuba òun ni títẹ ọrùn tẹlẹmi ọtẹ lórí pé níbi ilé ìtọ́ni ká máa wo títa báyọ̀ borí kàn ẹ̀rí èsì wọn bá débi ni pé ó ti fẹ́ rú ìkú tán lórí ìyàrá bẹ́ẹ̀ náà ni kíkà wọn sáyà ẹlòmíì ò tún bá tẹ̀lé pé ọrùn báyìí ni ó gbọ́wọ́ sí bẹ́ẹ̀ náà ni wọ́n tún mẹ́nu bà ìfọ̀ eh, dídú wíwá sútúrà ẹlòmíì káàkiri débi wípé ẹlòmíì ọwọ́ àti débi pé kò ní bẹ́ẹ̀ kò ní kírun láàyè míì yóò tún bọ́ sí ibòmíì torí pé wọ́n sútúrà káàkiri asàlàyé lórí ilé náà yìí pé kò túmọ̀ sí pé ká máa wá sútúrọ̀ rárá ṣùgbọ́n ká má jẹ́ kí àṣejù ọwọ́ òun ọ̀rọ̀ asàlàyé fún wa. bẹ́ẹ̀ náà ni gbàdúrà lómi náà bá wà ní orúkọ náà yìí tí ọba adé ti ń pé bíbà tí a ti fẹ́ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyapa pẹ̀lú ìyapa yìí ẹ̀tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ni ló tún máa kó nira bá gbogbo àwọn nǹkan wọ̀nyí la fi sọ fún alẹ́ kan yìí pé falẹ̀ ìsìláàmù la yakubalu tẹ̀fọ̀rí wàlà yòrọ̀hí àlìkùrọ̀ la yakubalu tẹ̀fọ̀rí tọ́ wàlà yòrọ̀hí àlìkùrọ̀ kọgbà sí èdè wọlé gẹ́gẹ́ bó ti já sí pé kò sì ṣe máa wọlé máa rọra mọ́ àṣejù. nasalu lọ àlẹ́ bàbá ní níparí ọ̀rọ̀ lábala eléyìí abẹ́rẹ́ ọ̀la fúnra wa wọlé àtàwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà àtàwọ̀fí ikọ̀ ìlàhà wọlé amẹ́lẹ́bí kọ́lọ̀ ń fi gbogbo wa sí kò ń jẹ́ ìtú ń jẹ́ òdodo ń jẹ́ tọ́ kọ́lọ̀ ń sì jẹ́ kí a lè máa lò nígbà tí a bá ti gbọ́. abala ọ̀rọ̀ nípa àrùn náà láti wà kọ́lọ̀ ń kọ́ wa san àfáàní ẹ̀sán olóore àwọn àgbàdo ọkọ̀ mú wa wọ́n jẹ́ ká máa ti ń jẹ́ àrùkán orúkọ ọ̀run pẹ̀lúkẹ́ yọ̀bá ti ṣe é olè fi nǹkan mí di o ṣe mọ́sálà àwọn àjùbá lẹ́jọ́ pé tọ́ọ̀bá ti ṣe ọ̀sán pọ̀bìlì àríbàdì bẹ́ẹ̀ ni mọ́sálà àwọn àtẹ́jẹ́ súnmẹ́nì lọ́gbọ́n tọ́ọ̀bá ṣe ìrùn rẹ̀ ọ̀bàjẹ́ àmọ́ ó kò fún àwọn ládàá tó bá wá rí bẹ́ẹ̀ bóò ni sísẹ̀ntẹ̀lé àwọn nǹkan wọ̀nyí ìyẹn ni bóò làníbi tí wàá kírun gan-an wọ́n fẹ́ sàlàyé fún wa náà sọ pé báàbù yìí fi sí fàtí sọ̀rọ̀ báà ti kí ni. báàlà ń bàyẹ̀ ná àrùkánà sọ̀rọ̀ bàbá lẹ́yìn bàtà sàlàyé ti ń jẹ́ àwọn orígun ọ̀run wọ̀wájú bọ́ọ̀tì àtàwọn tó jẹ́ ọ̀ràn yẹn bẹ̀ wàsúnà ni àtàwọn ìtọ́jẹ́ súnà àlẹ́kàwòlíyà ti wàlùbẹ̀ẹ́líyà eléyìí tó jẹ́ súnà ọ̀rọ̀ sísọ ni àbí ìtọ́jẹ́ iṣẹ́ ìṣe nùrídù ànásùrọ̀ sípàtà sọ̀là afẹ́ láti ṣàlàyé báàtì kírun ga alìmọ̀ṣẹ́mìlá alìmọ̀ṣẹ́mìlá ti ara tílìkàlà arkan eléyìí tí ó kó gbogbo àwọn orígun tá a sọ yẹn sínú wàlúwàjúwà àti àwọn ìgbẹ́ jẹ́ ọ̀ràn yẹn dandan gbọ̀n wà súnà àtàwọn súnà tá a sọ yìí. asìlámù àwọn ọ̀rọ̀ ti di anusus ní déédéé bí ẹ̀rí ṣe gbà á wá ní sífàtì sọ̀rọ̀ àti nàbí nínú ìròyìn bá nàbí ti máa kírun. lìtẹ̀kùnà kódùwọ́tà ń lè mùsùlùm kó máa jẹ́ àríkọ́sí fún gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan amalambo kawoni ilé ìta máa sàmúlò ọ̀rọ̀ ànábì náà sallallahu alaihi wasallam náà ànábì sọ fún wa ẹgbẹ́ kí ni o sọlù kàmàrọ àìtùmí ìsọlù ẹ máa ṣe kíni ẹ máa kírun bẹ́ẹ̀ sí lómìnà sí kí wọ́n ní wàyí lẹ́yìn ká síyá kò dáríkà wọ́n ní òun ní kí wọ́n náà yà gba bí àwọn ọ̀rọ̀ náà bí ṣe ń bọ̀ ní sísẹ̀ntẹ̀lé. kana Rasulullahi sallallahu alaihi wasallam kálí màlúgà rẹ̀ síyáàb tó bá ní síyáàb yẹn ni ìgbékalẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn kó قال رسول الله صلى الله عليه وسلم ولا جسنا كلام كما إذا قام إلى الصلاة ترى ما تجلس بلا وكينه استكبر القبلة النبي يدعو إبيو قال القبلة owó ọ̀rẹ́ yìí anabi ọjà àjọpọ̀ kíbúlà àti sàlàyé púpọ̀ lórí kí adúlápọ̀ tó túmọ̀ sí pé ọ̀dọ́ wa ti sí mẹ́ngbà tí a ṣàlàyé pé kíbúlà tọ̀bá ti gbọ́ lárúbá kíbúlà ọ̀rọ̀ ìbéèrè bó tẹ̀ gẹ́sẹ́ tó kéré ní mùsùlùmí tẹ́ dàgbọ́ pé kíbúlà tó wọn ò ní máa ti ń bẹ̀rẹ̀ òun náà ni ibi tá a máa dájú kọ kírun yẹn ànábì ọ̀ dájú kọ rẹ̀ ó mọ̀ ní pé ní Islam ó lè fẹ́ kírun kọ kàwá dájú kọ bí tó orí ó ti níbi tá a gbọdọ̀ dájú kọ nígbà tá a fẹ́ kírun gẹ́gẹ́ bí àlàyé jùlọ ṣáájú nínú láàmà pé nǹkan tí ń júwe ọ̀rọ̀ ẹ̀sìn tiwa tó jẹ́ àmà yìí pé kìí sáré ọkọ̀ kò sí tẹ́ni tí ń gbé èlò kọjú sí àbẹ̀ kọjú ẹ̀ bá fẹ́ gbé kò sí gbé èlò kọjú sí ọ̀ gbọ́dọ̀ bó ń kírun kọ́ wá kéyìn sí kí gbáǹdájú kọ́ òun ṣeré nù yóò máa lọ ẹni bá ń jó lè jó kó kọjú sí olórí kó tún kẹyìn sólórí kó tún kẹgbẹ́ sólórí ìjó ń lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń kírun nísìn kọ́ wá kẹyìn sí ìmọ̀mù kí wọ́n mọ̀ dájú kọ́ kíńlá kí wọ́n wá kẹyìn sí ìmọ̀mù ẹni pé kò ṣeéṣe kódà ga ọ̀pọ̀lọpọ̀ ń kírun kọ́ lọ́dún síwájú mọ́mù ẹ̀yìn mọ́mù ló lè kíni ẹ̀yìn mọ́mù ló tòṣì nígbà tó bá ń kírun lọ́wọ́ o kìí ṣe ààrẹ o nítorí òfin ni aròfin múlẹ̀ o. واستقبل ببطون أصابعهما القبلة kódà báà náà gbàgbé gbọ́wọ́ sókè náà wọ́n ní òun náà dájú kọ kíbùlà ni wàkọ́ọ̀lá Allahu akbar onílé Allahu akbar ẹ̀rọ ẹ̀ ó dájú kọ kíbùlà ni yàtọ̀ oríṣiríṣi tá a máa rí àtìláhà tí wọ́n máa ṣe báyìí náà àtìláhà tí wọ́n máa ṣe báyìí oríṣiríṣi ni kọ́lá ẹ̀rọ mi ò tún nága tí wàá ṣe báyà wọ́n fẹ́ kọ́lá òun orí òun kò yíya Allahu akbar ló tún wá nága gbogbo àwọn oríṣiríṣi là máa rí eléyìí ò ní kó fún wàhálà Allahu akbar eléyìí tá a sọ yìí ó lè jẹ́ déédéé etí báyìí ó sì lè jẹ́ déédéé jìtá báyìí ẹ̀rí ó lè jẹ́ báyìí ó sì lè jẹ́ báyìí kò sí ìtẹ̀wọ̀lé nínú méjèèjì ṣùgbọ́n eléyìí ò sí mbẹ́ Allahu akbar gbogbo àwọn akátá ń sọ yìí ẹ má lò bí ọ̀rẹ́ ní o kì í ṣe ṣàgírẹ́tì o àwọn báyìí lómi ti ṣe nìyẹn àwọn àkọjá àlà hmm? àìkàsí sì ní tẹlómi ọ̀rọ̀ irun táwọn tóbi ìwà fẹ́ kí ni a gbọ́dọ̀ kà á sí a gbọ́dọ̀ mọ tá a fẹ́ ṣe tẹlifọ́n náà máa ṣe bó ṣe wù ọ́ ó ti ní nígbà ṣe ṣe nínú òfin ẹ̀sìn wa lẹ́yìn náà wà kọ́ àlà Allahu akbar anábìyà wa sọ pé Allahu akbar yumsiku shimalahu biyamini yóò wá fi ọwọ́ ọ̀tún ẹ̀ yóò fi gbá òsì mú báyìí ẹ̀rí báyìí wàyàtọ̀ òhun máa àlàsọ̀dẹ̀ yóò wá gbé méjèèjì lórí ìgbáyà rẹ̀ báyìí yumsu ẹ́ shimalahu biyamini yóò fi ọwọ́ ọ̀tún yóò fi gbá òsì mú wàyàtọ̀ òhun máa ala sọ́dìrì yóò wá gbé méjì lórí kíni o lórí gbáyà rẹ̀. fún ma yẹ̀sẹ̀ fífú lẹ́yìn náà lẹ́yìn ọbẹ̀ rẹ̀ irun. wọ́n fẹ́ kámọ̀ yìí pé wọ́n làm yẹ́kùn mùdáwìn ala ìsìtá irun wàhídì. wọ́n kámọ̀ yìí pé duwawu ìsìtá kìí sẹ́yọ̀ kan ṣoṣo lànà ìlú máa ṣe. àwọn tó bá jẹ́ kìtáàbù àdáàbù á rí àwọn eléyìí ń bẹ̀. kìí ṣe ọ̀kan oṣù ni ètò ànábì máa ń ṣe. pàkúlò ìsìtà àdìgbàdà ánìkú yẹjú. wọ́n lọ káwọn ẹgbẹ́ gbogbo duawu ìsìtà àyẹ̀dá àdúrà ìwọlé síbi ìbẹ̀rẹ̀ oníjẹ́bẹ̀. gbogbo etí ọba tí wàá jẹ́ àdúrà ìwọlé síbi ìwé tó fẹsẹ̀ rinlẹ̀ á ní ìwé látọ̀dọ̀ ànábì yẹjú sọlẹ̀ ìsìtẹ̀fà ọ̀tọ̀ àlejò bẹ̀rẹ̀ wọn tó bá ti fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àlẹ́pà ànábì náà ni máa ṣe ìsúta sílẹ̀ wọ́n wá múnú ẹ̀ pé subhanaka wa bihamdik wa tabaraka isma wa ta'ala jaduka wa la ilaha illa ثم يقول نعم الفعلية أوعسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwọn ọ̀rọ̀ tá a sọ yìí èyí tó lẹ́sẹ̀ lẹ́jù ní ọ̀rọ̀ náà ni wípé gẹ́gẹ́ lànàbí máa ń ṣe àyùmọ̀ àwọn àbá àgbàrá àfaramọ́ yìí pé a ó ṣe é sókè ṣùgbọ́n ìtọ́lẹ́sẹ̀ lẹ́jù ní ọ̀rọ̀ tó sì dùn táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà àlùmọ̀ àtìkùn tí wọ́n lọ bẹ̀jù ní pé gẹ́gẹ́ làwọn ṣe. nínú àwọn pápá jùlọ wọ́n tún sọ̀rọ̀ lórí bisimilayi rahman rahim lẹ́tọ̀ nínú àwọn kan tó wọ́n fà lórí ẹ̀ náà ni pé sí bisimilayi rahman rahim ṣe súrà kan ọ̀rọ̀ àyà kan lọ́tọ̀ ni àbí káyọ̀ tí àyà kan ní súrà tó lè fàtíà ẹ̀rí eléyìí náà ọ̀rọ̀ kan ní nínú kàtà àwọn afáfá lọ́wájú falẹ̀ yìí mọ́mọ́ yẹn kọ́ la fẹ́ yà sí gbogbo yẹn sí mú pé bí ọ̀rọ̀ ṣe mú wá bí èyí tó lẹ́sẹ̀ lẹ́jùnú ọ̀rọ̀ náà ni wípé gẹ́gẹ́ òun là máa ń sọ má ṣe àwọn olùlẹ̀ ilẹ̀ ṣèǹtọ́ ni ọ̀jí bisimilayi rahman rahim lẹ́yìn kàtà bá ṣe ìwà olùkùsùn táàtà lẹ́yìn wá sọ fún wa ó pọ̀ ẹni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ àlà ọmọ bàáyé ní bẹ́ẹ̀ náà àtọ̀ yá yà tó parí tẹ̀wọ̀n náà tó ẹ bóun náà bá ló lè ṣe tọ́ ọmọ tó yá lẹ́nu rẹ tàbí ìwà ní ìmà ṣùgbọ́n tó bá jẹ́ ìmáàmù ó dáa kéèyàn mú àwọn ètò ẹgbẹ́ tó wọ́n sí tó náà ọ̀pọ̀ tó ń bẹ tó tún ju àwọn ilé ìlọ dáadáa tó bá wà bíi pé ọba ń ṣe náfìlà fún ààrẹ àwọn ètò gùn dáadáa ni tó bá mà wọn lọ́dà jù tó máa ṣe báwo la fẹ́ ṣe náfìlà fún ẹ̀sùn gbogbo abẹ́ kírun fáwọn èèyàn ànábì rẹ̀ kájẹ kí o ànábì rẹ̀ kájú jẹ́ kí n ta abẹ́ kí fáwọn tí mo jẹ́ dààmú torí pé wọ́n wà náà àti ń kírun lẹ́yìn ẹni ara wọn tó àfà á sì rí àwọn dáwòl àjà àwọn tó wọn ní bùkátà kásìkè jù wọn fẹ́ gbọ́ tó ṣe wípé ìpàtàkì irun ló mú láyà wọn lórí pé káwọn sáàkì gbọ̀n mọ́ ló jẹ́ kí wọ́n fi wá mọ́sálásí ṣùgbọ́n gbàtà wá torí ẹ bẹ̀rẹ̀ kí wọ́n mọ́sálásí ẹ pé bákọ́rà wà láàbí kírun yìí wá ń bọ́ nígbà tó ṣáàdù bá ti àtàn bẹ fún bákọ́rà ni àti gbogbo àwọn dùá òṣùpá àtẹ̀yẹ káwọn sí bàbá sí nọ́bílà tá a kọ́ fi bí ìṣẹ́jú márùn-ún làbùkà dùá òṣùpá nìkan ẹ̀ gbogbo eléyìí ẹni ní bùkátà àwọn adìgbẹ́ wa ti ní bùkátà kẹ́wà ra kí ilé nígbẹ́ ẹ̀gbọ́ adìgbẹ́ wọn sáà sí ìsìn fún mọ́tò ọmọjà ńlẹ̀ mọ́tò nàmbà wà wá ìsìn lọ bí àwọn ọ̀dọ́ wa ń lọ ọdún kan tọ́wá ti bá mọ́tò nàmbà wà ń bọ́yá pọ̀ wọ́n lọ́ọ́ bá bọ̀ sí bóyá ó dé ní ibi aago méjì láàárọ̀ padà àbí aago bí aago méjì ọ̀sẹ̀ gan bóyá bí nàmbà túbọ̀ àdìgbẹ́ tó ti kú lé láti bí aago mẹ́fà àbáago mẹ́fà bọ̀ ṣùgbọ́n tó fàánà tó yẹ fún tọ́jú ẹ̀ náà mọ́ mọ́sálásí yìí náà òun náà kásíwájú bá kọ́ra àǹdí ẹ̀ráka alákọ̀ọ́kọ́ alẹ́ mọ̀rán náà ní ẹlẹ́ẹ̀kejì. islam ọ̀fẹ́ ká ṣe kí ni kò fẹ́ kí a nira wa la àfẹ́ ká mú àwọn ẹ̀kọ́ ń bẹ̀ láti sọ fúnra wa ẹni pé ọ̀rọ̀ yóò mọ̀ rí píjà rẹ̀ alìsìlám làyẹ̀ kíbalù mọ̀dá làyẹ̀ kíbalù tẹ̀fùrí wàlà yìrọ̀hìm alìsìrọ̀. kí wọ́n ṣe fún bàtà wá náà táyà pé ṣe ìpá aṣọ nísìnyí náà tẹ iná nìkan láwọn àti kò mú un sí wa kó láyé náà tẹ iná gan tó bá wù gàgà fún mi ká sí mẹ́ta náà tí náà ti sọ́ọ̀tù káwọ́tà àti sọ́ọ̀tù ìkíláàsì nìkan kì í tún ṣe báwọn náà o àbáyà kùránì kọ́ ni wọ́n ṣùgbọ́n èèyàn máa ń ka kùránì náà fún kùránì òwò ni láà ìka kùránì sáwọn èèyàn létí kúrò àwọn ọmọ tìmọ̀ rẹ̀ sáfarabalẹ̀ máa ń bọ̀ yóò ṣe kí ló ń ṣe kí ṣe láàrin náà kátó wá pẹ́ tó bá tó wá mọ̀ tó mọ̀ yẹ́pọ̀ olùfàtà àtàlùkàlà lẹ́yìn bá àlẹ́bí ọkà sọ́ọ̀lù fàtíà fàyídà kọ̀tàmà táàmì bá parí sọ́ọ̀lù fàtíà kọ́lẹ̀ àmín àlẹ́bí ọkọ̀ sèkẹ́lìmà kí ni o àmín àlẹ́bí sèkẹ́lìmà àmín. ara àwọn nǹkan tí ẹ̀ka kéèsì lélẹ́yìn lẹ́yìn bá ṣe ìmọ̀mù kò ní ṣe é ọ̀rọ̀ wa lórí tiẹ̀ náà pé sáàsì sókè ni àbá ṣe gẹ́gẹ́ àbá tiẹ̀ ní ṣe wọ́n ní tí yẹn bá ti ka kéwú sókè ó ṣe é sókè náà ni bó bá ṣe ka kéwú gẹ́gẹ́ ó ṣe gẹ́gẹ́ náà ni ilé rẹ̀ ṣẹlẹ̀ jù lọ́rọ̀ náà. ثم يطلع بعد ذلك سورة طويلة تارة وقصيرة تارة wọ́n nígbà míì àlejò nígbà mi àtẹ̀ká sóra tó kúrú wàtàrà tani wàmùtàwásítọ̀ wàmùtàwásítọ̀ tani tààrọ̀ tani àníbi àsìkà ikọ̀ ọmọ níwọ̀n tó wọ́n sì ń gbà mí. wàkàrà yìí kí ló kìrọ́ àtàlùfájìrì akbar wọ́n sùn fún ọ̀pọ̀lọpọ̀ ọba àníbi máa ka sóra tó kù nínú ìwọ̀n àsùnfà àtàwọn sóra àtàlùfájìrì mẹ́nsáyé sọ̀rọ̀ wá tí máa ń kù ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé وكان يجهر بالقراءة في الفجر anabi ama ka kéwú sókè níbi ìran àsùbá wàlúwàlúwàlá yẹ́yìn nínú ẹ̀lẹ́mọ́bí wàlúṣà rákà méjì alákọ̀ọ́kọ́ mi mọ́bí àti ìrùṣà anabi ama ka kéwú sókè mẹ́rin ويسر القراءة فيما سوى ذلك ṣùgbọ́n gbogbo tó àti yàtọ̀ sáà ìta àdàpọ̀ yìí nínú àwọn àwọn wákàtí márààrún àrẹ́bì máa ń ta pé gẹ́gẹ́ ni. وكان يطيل ركعة الأولى من كل صلاة على ثانية gbogbo òun kọ̀ọ̀kan táwọn bàbá kí rákà alákọ̀ọ́kọ́ àrẹ́bì máa jẹ́ bí kéńkíkà rákà alákọ̀ọ́kọ́ tó gùn ní kó lè sọ̀rọ̀ àràfà ní gbogbo kó bá bá kí níbi ìmọ̀jọ́ tó kù jù rákà ẹlẹ́ẹ̀kejì lọ. àbá ọgbẹ ikíwọ̀n orí bá ń bi eléyìí wọ́n nínú ikíwọ̀n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé bóyá ẹlòmíì tí ó tètè mọ̀ wípé àsìkò òun ti tó àbí nǹkan kankan tí ṣe lọ́wọ́ tó rò pé orí fi ilẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé èyí ò túmọ̀ sí pé à ń sọ wípé báwa ti nǹkan lọ ká má ní káàkó àwọn o mo dábàá ń ṣe lọ́wọ́ ìlú lọ́gbọ̀dọ̀ wà lẹ́mìí wa fún káyọ̀tì sí nǹkan yẹn kájú lẹ̀ káyọ̀tì wá kí n. ṣùgbọ́n bẹ́ẹ̀ yìí kẹ́sí kejì mo ní pé ó ṣàṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìrìnà ìbẹ́nu bàtà nàbì wọ́n nínú ìkìnà bọ́yá ó sì ká pé nínú ìkìnà yẹn àbá ni ó ṣeé ṣe ó yẹ pé nínú ìkìnà yẹn kó lànà kéńké ó kà ń bẹ̀ kó gùn tẹ́lẹ̀ kejì lọ. àwọn tí bá ń bẹ́ ń ta àwọn ò lè ṣàlùwàlá àwọn náà ó lè bá rákà alákọ̀ọ́kọ́. kákìyèsí bí wọn bá ti jẹ́ ìmọ̀mọ̀ ara àwọn ẹ̀kọ́ nìyẹn àwọn yẹn ń ṣàlùwàlá lọ́wọ́ ń ta ìwé òtún àgbẹ̀ dada pé ká ẹ̀sà ìdúró dè wọ́n gbẹ́mi tó ń tó bá gbà yóò ti fààyè pé káàánú lè bá àrùn yóò ti fààyè ẹlẹ́ ti ń bọ̀ lọ́nà tí ọ̀rọ̀ jùsí mọ́sáàsì díẹ̀ ó ti wá ń sún mọ́ bọ̀ lẹ́tí gbẹ̀rù dúró kò ní ìwilẹ̀ sáré àsájálẹ̀ mi gbogbo àtọ́ wá lórí òun mo wà tẹ́ bá ń ka bá tíà kò ní pọ̀ kankan oògùn ní ọ̀nà ìlà kódà yóò làwọn máa ṣe kọ́márù kù àti ṣe àtọ́n tá àwọn aṣọ lórí ìdílé alágbára fún un tó ń pẹ́ nínú náà ní sàmì ayélujára ti sáà tẹ̀lé wọnú ibi kí ẹ̀rù sáré wọnú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní máa bọ́ máyàn lọ́wọ́ kódà ẹlòmíì lè sáré wọnú òun tó sì ní nínú torí pé tẹ̀kíbíàtì lè rọ́ọ̀mù ló ń ṣe látara ẹ àfa ni ó ṣeé ṣe pẹlẹpẹ torí tá àlẹ́ ìgbìmọ̀ jẹ́ kíláàkà alákọ̀ọ́kọ́ tó gùn tẹ́lẹ̀ kejì lọ nìyẹn. ثم يرفع يديه كما رفعهما من الاستفتاء wọ́n lẹ́yìn bá ànábì ó ti gbé ọwọ́ rẹ̀ sókè gẹ́gẹ́ bó ṣe gbé sókè nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ súnmọ́ yẹ kó ní Allahu akbar ànábì sọ̀lá akbar wọ́n yẹ kí ló rọ̀ kí ànábì láti lọ́ọ́ wọ̀yàdọ̀ òwúrẹ̀ ní aláàrùn kọbàtẹ̀ yóò gbé ọwọ́ rẹ̀ lórí okun rẹ̀ méjèèjì ọwọ́ ọ̀tún wà lórí okun ọ̀tún ọwọ́ àlàáfíà náà wà lórí okun àlàáfíà mufarija tẹ́yìn ilẹ̀ asọ́ọ̀dù lẹ́yìn tó jẹ́ pé àwọn ọmọ níka kò ní pàápọ̀ àwọn ọmọ níka yẹn yóò ṣe kàtàkàtà síra wọn. òun báyìí yóò ṣe tí ó lè báyìí ṣé yóò fi yóò sì mú ekun lọ́wọ́. èyí ni àlàyé tí wọ́n sì fún wa kèsì pé títí tẹ́lẹ̀ mi ṣe tẹ́lẹ̀ máa gún ekun ẹ̀ bẹ́ẹ̀ mi ti gba ekun mú ni nígbà tó di nǹkan mọ́wọ́ rárá yóò yà àwọn ọmọ nípa àwọn òní papọ̀ lórí ekun yẹn yóò yà kàtàkàtà báyìí òní ọ̀pá ìlú pẹ̀lú mufarijata ilẹ̀ al-asabi àwọn ọmọ nípa méjèèjì níbi ọwọ́ méjèèjì náà ní oṣù kìnìún náà ni ó yà wà yùmùkínú ùmà yóò sì farabalẹ̀ ńbẹ̀ wàyàwó dùbọ̀rọ̀ yóò na ẹ̀yìn ẹ̀ dáadáa àtàlẹ́ lórí ilé ìjọ òní bẹ́ẹ̀ bá rí tẹ́lẹ̀ mi kùrùkù bí tẹ̀lẹ̀ bí ọba jẹ́ tẹ́fùrí yóò sì jẹ́ ìfọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa rúkú ẹrù bẹ́yìn dùn ẹ̀yìn òsì dún àìmọ́ láàlá á na ẹ̀yìn dáadáa sáwù yàrá yóò jẹ́ kórì òun kó wà ní ọ̀gán kan òun gángan láàyè káwù onígbòkè wà láàyè òkùnfìrù kò sì ní tẹ̀ wálẹ̀ ọ̀yẹ̀kùnrin subhana rabbi alaabi wọ́n ànábi ó sì ṣe kí ni o yóò ṣe àbúrò subhana rabbi alaabi. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. ọba ọlọ́run dáàbò náà nílé tó yá sí abẹ́rẹ́ ọba ọba tó yẹ pé òun náà ni ọba tí ń tọ́ wa tí ń ṣe ìjẹ ìná ìlò ńkálukú wa òun náà sì lọ́ba tó tóbi tí ó sì ń dàkátà gbọdọ̀ fún bó ti tóbi ẹ̀ eléyìí tí a tún wílé nínà kí ọlọ́run kí ó fi tún òǹkàlùkù wa náà ṣe níta bá kù sí níbi ọ̀rọ̀ ètò inú wa kọ́lọ́ǹkọ́ wa fi sínú òṣùwọ̀n sẹ́yẹ́ ẹ̀rí kọ̀ọ̀kan wa. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم والسلام عليكم ورحمة الله وبركاته أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله